mọ̀ kí o àyìnkẹ́ ni wọ́n mọ̀ kí o mo fi folúwa títí lọ́pẹ́ àyìnkẹ́ àárọ̀ àyìnkẹ́ ni wọ́n mọ̀ àyìnkẹ́ ni wọ́n mọ̀ kí o mo fi folúwa títí lọ́pẹ́ mo kú ọdún o àyìnkẹ́ àárọ̀ mo kú ọjọ́ òbí òní ọmọ onídàára ikú ànílégbà ọlọ́wọ́ àwa àṣàkẹ́ akẹ́wé àṣògbìn mo débi alárágbá èyí dáhùn mo ní ké láyẹ̀ni kẹ́mi sọ́lá àṣàkẹ́ mo mo débi adùnní ògbẹ́ ẹ̀yìn ọ̀rọ̀ àyìnkẹ́ àárọ̀ mò ń kó ọjọ́ bíi ire òní àìsàn burúkú òní gbé ọ̀dẹ̀ lọ́lé elédùnmarè wọ́n bá dání wáyé ọmọ ọlọ́jọ́ òbí mo ní ó bọ́ sílé wọn sọ́yàn bàbá sọ títí lọ pẹ́ mo ní òwò ìyẹ̀wù kó wá láàrin bábẹ́ ẹ̀wù kó wá bọ́ sí gbàgede kó wá mọ́ kó wá mọ́ gbọ́ dídùn ẹnu mi. àyìnkẹ́ ò eré ọ̀hún wá dilé àwọn bàbá rẹ̀ ọmọ bàbá wa adẹ́túnjẹ́ ọlọ́run tọ́ba àlàmú ọmọ olówó dùrú ni wọ́n máa dé bọ́sìn owó òdùrú ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ àyìnkẹ́ ńlẹ́ ọmọ òkè gúnà ọmọlé gbadẹ́là ni ọmọ onídàára ó fi dà pépé dáná tiẹ̀ lọ́lá ọmọ rẹ̀ má tà yí mọ́ gbọ́rọ̀ òwe nu mi ọmọ arọ́tíwẹ̀bí òjò ọmọ àrígbá ńlá buwó ọmọ oníkòyè ẹ̀sọ́ ni wọ́n lé bàbá rẹ̀ àyìnkẹ́ ẹ̀sọ́ ń bẹ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ àyìnkẹ́ ẹ̀sọ́ ọmọ agbọ̀n tí ò ní rí kúsá yẹ́bi lójú ọmọ bí ẹ̀sọ́ ti gbé pọ̀ jomidọ́lọ́ ọmọ sírò ń tógun pàrọ̀ ń tógun dìgan tó dẹ́ ọmọ dìgbàdìgbà lárúkọ alágbọ̀rọ̀ nílé yín ọmọ ogún orí àká ọmọ àkàlàmàgò tí ń bẹ lọ́rùn òsì ọmọ oníkòyí ẹ̀sọ́ ni yíyan bí lólu ọmọ kákúta pọ̀ torí àárọ̀ ni ikú torí ti ìdí ọmọẹrù bí ìsọ̀bìsàn àyìnkẹ́ ẹ̀sọ́ ọmọ olówó dúró ọmọ olówó dúró ọmọ adébọ̀sìn ará ọ̀wọ̀ onírànrọ̀ òdúró oníṣẹ́ ìkanulé àwọn bàbá rẹ̀ awí ìmẹ́nu kúrò ní tòwú àyìnkẹ́ mọ́ gbọ́ dídùn wẹnu mi mọ́ gbọ́ sàkẹ́ akéwì afẹ́ ẹ̀lẹ́pẹ̀ sàbí mo ti ń bọ́ yálé àwọn bàbá rẹ̀ tó bí ọ̀rẹ́ mọ́ ọmọ olówó dùrú ọmọ ọmọ olówó dùrú ọmọ ọmọ fàtẹ́lẹ́wẹ̀ wá gboyè nílé òwú ó mọ̀ pé ẹ̀yin ò sọ̀rọ̀ gboyè nílé òwú àtẹ́lẹwọ́ yìí mẹ́wẹ̀ẹ́wà lọ́lọ́rẹ̀ èémú gboyè nílé olówó dúró ọmọ abẹ́ẹ̀bẹ́ dóye ọmọ olówó dúró ọmọ ajíbọ̀sìn èmi ọmọ rẹ̀yàn tó búrẹ́ wà nílé olówó dúró àyìnkẹ́ ewúrẹ́ ló bá bù rẹ́wẹ̀ bọ ni bàbá tẹ̀yìn fi ṣe àgùntàn ló bá bù rẹ́wẹ̀ bọ ni bàbá yín fi ṣe bọ́jọ́ dídí èèyàn lábúrẹ́ wà nílé olówó dúró lígbé lọ ọmọ amọ́lẹ́sẹ̀ bíi aláriniyín alárímọ́lẹ́sẹ̀ tí wọlé ọmọ bá ń lé aró máa pẹ́ òwú làákọ́dá o àyìnkẹ́ òwú làákọ́dá o wọ́n ní bẹ́ẹ̀ bá dòwú ẹ béèrè wo àyìnkẹ́ bẹ́ẹ̀ dòwú ẹ béèrè wo òwú làákọ́dá o ọmọ lòwú òdùrú mọ gbọ́rọ̀ ẹnu mi òdùrú ilé ọmọ adébọ̀sìn ọmọ olómi tútù ẹ̀sìn òkè bàbá ta ni ò bá rómi tútù tí ò bá bù ú bọ́jú ná àyìnkẹ́ bàbá ta ni ò bá rómi tútù tí ò bá bù ú mu àyìnkẹ́ ẹ̀sọ́ ọmọ àrọ̀ nírògùn mọ́tì ìdínníyàn mẹ́rù bìsọ̀bìsọ̀ yọ̀bí lólu ọmọ ọlọ́ta ẹ̀gí ìkòyí òrógùn jà wọ́n jà gbòòrò ó mọ̀ pé ogun àjàwọ̀yìn nímúlẹ̀ olùkọ́ ìwùmí gbé ogun ojoojúmọ́ nímúlẹ̀ bàbá rẹ̀ sún mi lọ àyìnkẹ́ ẹ̀ sọmọ gbọ́dọ̀ òwẹ́nu mi bí èmi bá rẹlé àwọn yeye rẹ gbogbo ẹ lóye mi dáadáa ọmọ ìyá wa mo dúpẹ́ àbíkẹ́ mo gbọ́dọ̀ ẹnu mi àyìnkẹ́ mo fi fọ́lúwa títí lọ́pẹ́ ọmọ ọ̀jẹ̀bù ọmọ ọ̀jẹ̀bù èrè ni ìwà ni yeye rẹ tó bí ọlọ́mọ ọmọ àgọ́ òwòye àwọn ọlọ́mọ òbí pé àṣọ àyìnkẹ́ mo gbọ́dọ̀ ẹnu mi ọmọ òbí pẹ́ tí kì í yọ́ni lójó bí kì í sẹ́ẹ̀ ọmọ òdòdọ̀rọ̀ tí kì í yáni lọ́jọ́ bí kì í sẹ́ẹ̀rùn ọmọ olówó wájòyè méjì pọ̀ ó tún wá retí ó tún wá retí ìkeje àbúrò jẹ ẹ̀gbọ́n jẹ ọmọ olówó orí àjà táàárẹ̀ ni tí ò nánú ilé iyeye ọ̀rẹ́ tó bí ọlọ́mọ o ilé ọmọ òkọ́lé òmúra àjò ẹjí wọn pa mo pé ọmọ òsínlóye ìjòyè ọmọ òjòyè kóyè òwú ọmọ dasọ ọmọ dasọ dàtàn mọ́lẹ̀ ó dasọ tí ọ̀lẹ́ ò lè gbẹ́nu lé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ọmọ dasọ bí ẹni jogún àyìnkẹ́ ò ọmọ ọba ni ó ti ṣèjẹ̀bú òde ọmọ afagbádá ńlá sanwó lókè mòro tó ní kí èrò mọ́ bọ̀ kọ́yà wà wọnú ilé àwọn yeye rẹ̀ tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ níhun tó yìnbó nílé ọmọ asakpo ko usakpo owode ọmọ asakpo lẹ̀kẹ̀ kóròhùn kọ́yàn sí niyán. àyìnkẹ́ o ọmọ alágẹmọ mẹ́rìndínlógún niyán ọmọ alágẹmọ bíi dánwìrì ni wíni ọmọ aládìyẹ ògògò mọ̀nìgà tí fẹ̀yìn ẹyẹ bí àwòkẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ gbogbo ìjẹ̀bù tí èmi mọ̀ lólólọ́ kékeré jẹ̀bù owó ni àgbà jẹ̀bù owó ni itọ́ jẹ̀bù owó ni ìgbẹ́ jẹ̀bù owó ni àyìnkẹ́ mo fi fọ́líwá títí lọ́pẹ́ ọ̀sẹ̀ yìí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ọ́sẹ̀ ikú òní lè gbà ọ́ lọ́wọ́ wa bó bá dí ìwòye àmọ́dún owó lè rẹ̀ lẹ́ni ọmọ lè rẹ̀ lẹ́ni lọ́lẹ́ lẹ́dùn-ún máa rẹ̀ wọ́n bá àìsàn burúkú kò ní gbé ọdẹ ìlọ́lọ́ba dání wáyé iwájú iwájú ló mọ̀ lò ní rẹ̀yìn wọ́n bá wọn bí ọlẹ́rẹ̀ pé ta ní kò ní ewì iṣẹ́ etí rẹ̀ mo ní bọ́mọ mi sọ gbóhùn ẹnu mi ni àṣàkẹ́ akéwì lèmi jẹ́ ọmọ aládé ìṣẹ́ṣẹ́ ẹ̀fún lèmi ṣe ọkọ rẹ bàbá rẹ ìyá rẹ àtàwọn àbúrò rẹ náà ni mo bọ̀ nígbà gèdè náà ni wàá mọ̀ kí ọ̀pọ̀ ọ̀pọ̀ ọjọ́ òbí òní. ká jọ péjú ṣe tẹ̀mí nínú owó nínú ọmọ nínú àlàáfíà tàìkú tí ṣe ọrọ ọ̀rọ̀ ọlọ́lọ́ dání wáyé kó o pẹ́ láyé ojú rẹ̀ ò ní ríbi ó wá ní ìwọ ọmọ ọlọ́lọ́ dání wáyé ó tún wá mi ọjọ́ rẹ̀ kú ọdún.